الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ربنا وابعث فيهم abul anbiya annabi ibrahim alayhi salatu wassalam gẹ́gẹ́ bí a ti rán ra wa lẹ́kí nínú àwọn àyà méjì àbí mẹ́ta tó ṣáájú nínú ẹ̀kọ́ tí annabi ibrahim kọ́ wa ìtàrán ra wa létí lánàá nípa ọ̀rọ̀ àdúà òun pé bí èyàn bá ń sàdúà lóhun nìkan kò lè máa lọ bọ̀ mẹ́rù èmì èmì àmọ́bẹ̀yàn bá ti pé méjì àbí mẹ́ta tí ẹni tí wọ́n bá ní ọ̀sàdúwà gbọ́dọ̀ máa wí ni pé olúwa ṣe nǹkan báyìí fún àwa eléyìí tí ń tún wí bí rọ̀bẹ̀nà wà bá mọ́nàra wa létí pé gbogbo àdúwà tí ń jáde lẹ́nu annabi ibrahim aléhì sọ́látù wasalam o ń júwe bolúwọ bá ti pé pé inna ìjà ìlúkàlì náà sí ìmáàmà olúwa ni mo ṣe ọlá sáájú a leader fáwọn èèyàn gbogbo ẹni ọlọ́mbá ní kọjá sáájú ara sacrifice tí ọkọ̀ ṣe ni pé kọgbọ́dọ̀ ma ronú tara tí ẹnìkan má òun náà fi gbọ́ta nẹ́bí ibrahim ń sàdúwà pé rọ́bẹ̀ jàádá balada wọ́rùzúk ahlahu níbi náà annabi ibrahim ni wàbàá fíhìm wàbàá fíhìm olúwa nínú àwọn àrọmọdọ́mọ mi tí ọmọ ẹ̀bẹ̀ láyé títí wà mí gbọ̀rọ̀ ìyá ti ná ummatan muslimatallak wà bá fi him rasúlà olúwa bá ń gbé dìde nínú wọn òjíṣẹ́ ọlọ́run ìránṣẹ́ kan wà bá fi him rasúlà rasúlà minhum ọlọ́run tó bá rán òjíṣẹ́ sí wọn yọ jẹ́ pé látara wọn náà ló ti mú wọ́bà fíhìm rọ̀súlán mẹ́nu nínú súnà ọlọ́run ọba tọ́lọ́run ọba ní bó ti wò òun lòun ṣe yẹn kò sí lè change òun ni pé ní àwọn ànẹ́bí ọlọ́run aléhìmọ̀sọ̀lá àtúwọ̀sọ̀lá wọ́n ma jẹ́ basharun amsaluna wọ́n jẹ́ èyàn bí tiwa náà olúwa ní ta bá fẹ́ tó bá wùwá bẹ́ẹ̀ ni a lè rán màláìkà sọmọ annabi adama but kí ni ewu tí ọ ma wà ń bẹ́ẹ̀ òun ni pé di moment tàwà bá ti ń wúra wa pé àkútó àkútó ṣẹ̀ìtọ́ ni ọmọ gbàbẹ̀ yẹn wọlé láti fún wa ní excuses àti máa se ń tọ́lọ̀wọ̀ ọ̀fẹ́ pẹ̀lú ṣẹ̀mọ̀kí màláìkà lòun èyàn láwà ẹwà fèyàn wé màláíkà olúwa nítorí ẹ̀ láàfi se bẹ́ẹ̀ òun ni èyàn ó fi mọ̀ pé gbogbo ẹn tí bá ń sọrú àwọn ọ̀rọ̀ kan lónìí àbí lánàá àbí níjọ́ mi náà kọmọ tààrà rẹ̀ o wípé à ibi tàwọn annabi ọlọ́run àbí àwọn sọ̀hábé ló lè ṣe yíhun annabi ni kúl innama olúwa ní ká annabi ọ̀sọ̀ fún wa pé kúl innama anabasharum mithlukum sọ fún wa pé èèyàn bí ti yí òun lè mìíná òun lólúwa fi dá padà sáwọn kan lẹ́nu nínú àyà àwọn fíìlì pé bẹ́yàn bá lóhun jẹ́ ànábí ọlọ́run tọ́ ọlọ́run ránṣẹ́ ọgbọ́dọ̀ mọ́mọ̀ sí àwọn kẹkẹta wà ń se mo níwé àwá náà ma fi lọ àwọn tó ń jíṣẹ́ ọlọ́run lónìí tí ń jábò sí fún wọn fil aswak ma lè haza arọ̀sù irú òjísí ọlọ́run wo ní ti èyí o sì lọ́lọ́run lọ́rọ̀ ń ya kó ló tọ́ám ọ̀n jẹun bára náà ti ń jẹun wọ̀yẹ́m sí fil aswa kọ́dà ń pàdé rẹ lọ́jà ìwọ̀ náà wá ń rajà ara ń táwọn kan wí sáwọn annabi ọlọ́run níjọ òun tọ́lọ́n sí ní kò ṣe kíní kò rí bẹ́ẹ̀ kò sójísí ọlọ́run tí ọ wáyé tí ọ jẹun kò sí só jíṣẹ́ ọlọ́run tó nídà àti lọ́ra nkankan tí ọgbọ́dọ̀ mara ẹnu bí tí wọ́n ti yàtọ̀ ta sì gbọ́dọ̀ mọ̀ yàtọ̀ wọn unfortunately ibẹ̀un lọ ma nẹ́bí adama ti ń bá wọn dù ipò wọn kí ni yàtọ̀ wọn yóò ha ìlàyà that's ọ̀tán ibìkan tó ti gbọ́dọ̀ challenge annabi ọlọ́run òun ní kíni yóò ìlàyà annabi ọlọ́run lẹni tí ń gba wáhàyí látọ̀dọ̀ ọlọ́run ọba gbogbo ẹni tí olúwọ̀ ọba pè ránṣẹ́ tí ọjá annabi àbíkọ̀ jẹ́ rọ̀súlù láyúhá ìlẹ̀yì olúwọ̀ ní fẹ́ revelation ránṣẹ́ sẹ́nìkan àfàwọn ibi kan tó yẹ ká ti mọ̀ páwọn annabi ọlọ́run yàtọ̀ sí wa aléhìmọ̀sọ́látù wọ̀sẹ̀lám yàtọ̀ fáwọn ọ̀nà táwà ń rò pé ọyẹ wọn yàtọ̀ ń bí ọlọ́run sì ní wọn yàtọ̀ kúl innama ana basharun mithlukum àmá o yúhá ilayya òun ni pé ọ̀nà àwọn ànábì ọlọ́run ọgbọ́dọ̀ sí torí pé ìyàtọ̀ wọn náà nìyẹn pé ẹ̀yin ò ní àṣẹ́sì sọ́lọ́run dépò tí ó fi sọ fẹ́yìn pé in tí mo fẹ́ káwọn èèyàn ó se ní àwọn ẹ̀dá ó se ní torí ẹ̀ náà ló se yìn àwọn kọ̀ọ̀kan tí ń jẹ́ àrósúlú wàl'ambiya alihimusalatu wasalam kọ̀bá wá gba ìyẹn ìmá kọ̀ fi ọ̀rọ̀ ẹnu rẹ̀ gbá àbí kò fi ṣe ọwọ́ rẹ̀ gbá ìtúnmà rẹ̀ ọ̀kanú méjì náà ni méjèèjì ìrọ́sì ni ìmá kó túnmà pé bọ́lọ̀ ti ránṣẹ́ sí muhammadu yẹn náà ọránṣẹ́ sáwà náà ẹ̀kàn tí ìmá ni tọba lè kílèmù eléyìn tó lè establish rẹ̀ bọ́bá ni ẹwà kírùn-ún kan tẹwà bí pé sànẹ́bì kírú ẹ̀ tó ní ẹ kò sí nkankan is either kó se pé kíni kó se pọ́n náà lè kílèmù pé bólúwá tí ń sọ wá àyí fún muhammadu ibn abdullahi sallallahu alaihi wasallam lójú ayé rẹ̀ bẹ́ẹ̀ ni ń sọ wá àyí kalẹ̀ fèmìnà ìrọ́ lè yíwà bóòtọ́ ìrọ́ ni ẹ̀kejì possibility kejì ni pé ẹ muhammadu ọ̀rán ti wílé ìfún yìí ni inú tọ́lọ̀un fi ránṣẹ́ sí náà ni but kò ségí ni kò rántí àbí kò wù kó wí fún yín olúwa sí ní kò rí bẹ́ gbogbo tí òun rán nẹ́bì ló jíṣẹ́ fún wa sallallahu alaihi wasallam torí ọ̀rọ̀ mọ̀fẹ́ rí ọ̀nà ọlọ́run àfi kíyàn ó bèèrè lọ́wọ́ ọlọ́run pé báwo lèyàn ti rí ọnú rẹ̀ ọkọjá mòrò bọ́yọ́lọ́run fẹ́ báyìí ọkọjá statement tí mọ́ láwọn kan ma mẹ́kì pé sílé iná tó wá bádi ní sílé iná burú ní èyàn bèèrè irú question báhùn bí ọ̀rọ̀ ẹ̀sìn torí pé in ń jẹ́sìn ni pé ọ̀gbọ́dọ̀ ṣe títí tó fi rí pé apá ọláṣẹ́ àbá gbọ́ láyé kò ṣe torí náà àwọn annabi ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run aléhìmọ̀ sọ́látù wọ̀sálàm látorí ìbẹ̀rẹ̀ wọn lórí ìparí wọn annabuwa muhammad sọ́lọ́sọ́lọ́ olúwájí ó yé wa pé òun máa ma ṣe wọ́n ní basharun amsaluna lè hekmatin huwa ya alamuha torí ọgbọ́n àtòyí ńláńlá tó pọ̀ tó lọ bá fẹ́ fàyọ mẹ́ èyí tó hàn sáwájú mẹ́ ni pé kò ní jẹ́ kọ́mọ̀ èèyàn mọ́ tanra rẹ̀ pé à sẹ́mọ̀pá màláíkà lòun àwò lè ṣe tó màláíkà à mẹ́bàlá nẹ́bí ò se kọ̀ṣẹ́ lọ́hun báyìí ẹlùmí ló pé à èèyàn wá wà nírú nàìjíríà yìí kọ́mọ̀ jẹ haramu gbẹ́yàn bá wà mọ́ká ẹ̀pẹ́lómi ọ̀bọ̀yá o lè ṣiṣẹ́ mẹ̀dínà èyàn tàn rẹ̀ ni o kò sí skéèlì tara maka lọtọ lálìkìyàmá inú àwọn bitter truth tó ẹka ma sọ fúnra wa nù kò sí ń jọ alìkìyàmá pọ́lọ́wọ́ wa gbé skéèlì kalẹ̀ pé in tó fi wọ́n sẹ́ ara maka àti mẹ̀dínà ni in tí fi wọ́n sẹ́ ara nàìjíríà ni wàláì tí èyàn bá mọ ilé yìí kó tó di pé èyàn sewá sí fún gan mọ̀ sewá sí fún rẹ̀ ìwọ̀n náà bọ́bá di alẹ́ lónìí inú àwẹ̀ láwà yìí wọ́n mọ̀ plé ẹ̀rùn tí wọ́n ń kí ní haramu àbí haramu maka àti medina life àbí mọ́wùlẹ̀ tí ìbẹ́ nìkankan sọ̀rọ̀ wọ́n and the truth is skéèlì kan náà lọ́lọ́wọ́ fi wọ̀n ẹ̀yìn méjèèjì kọ́dà bá sọ fáwọn ìlòmí masalasi mi ìlú ni pé ààfún yí ní ìmọ̀mù tí ó ma kéwú kìí bí bá ti ń pẹ́ gbọ́ ọ̀nà ẹlákùn mọ́kàká wa ó ìtàn rẹ̀ ẹni ni ó pàlá ìtàn rẹ̀ ẹni ni èyàn gbọ́dọ̀ máa rántí òdodo ọ̀rọ̀ tó kòrò òun ni pé kò sí skéèlì tara mọ́kà lọ́tọ̀ọ́ tọ́lọ́wọ́ fi wọn pé òkè ṣe mọ́kàlẹ̀ yìí gbé ẹ̀yìn gbọdọ̀ sí tó báyìí o sí nàìjíríà lẹ́yìn jí wá ọ̀tí bí ọ̀bá jù báyìí náà lọ kò sí nkankan wà láì kò sí bẹ́ẹ̀ but a ń bí bẹ́ẹ̀ a máa ń sọ̀rọ̀ tọ́jọ bẹ́ẹ̀ olúwa sì ní ara kó irú ibrahim fi ní ẹ̀bá fi him rọ̀súlán mẹ́nu hàn kí wọ́n mọ bàbá kí wọ́n mọ̀ ìyá rẹ̀ kí wọ́n mọjọ́ tí wọ́n bí pé èyàn bí tí wà lòun náà ìtẹ́yìn tí yíò fi lè dúó lórí ìrùn kí ló dé tẹ́yìn tí ẹ dúó gbà àwọ olè pẹ́ lórí ìrùn tó bá kí ló dé tẹ́yìn ò lè pẹ́ at the same time náà ká ránra wa léjí ká bára wa sòdodo ọ̀rọ̀ gbogbo ẹni tó jòkó ti pé àti ha àti ha àti ha àti kíní ẹ̀lẹ́mọ̀ Eh, alhamdulillah rabbi alamina ramani rahimi ẹwà wífẹ́ lómi yọwà ní ẹ̀ṣẹ́ gbogbo aná láwà di lárúbáwá ní ìtọ́lọ̀ ń bá mọ̀ pé yóòbó ní ilé wí kò ní pé ákè láyú kẹlẹ́fò lọ́hù nafsan ìlàwùsà tọ́lọ̀ ń bá mọ̀ pé dà tóhun dáwà ní pé àínú ní sí pé pàwà kò ní fún wa ká mọ̀ pé rọ́bílì alamin yọ gba alamin na wa náà bẹ́ẹ̀bẹ́ but in be. bẹ́ẹ̀ ẹ̀yìn náà àwọn awọn wa ọmọ wa kéèkèé tí wọ́n lọ lè kí o tàfíìdù yìí ẹjẹ́ fún yí tẹ́ wọn láàrin àwọn ọmọ wa some years back lóṣogbo àtàújà òṣogbo tàná bàbá dáadáa bàbá náà léyìí tẹ́ mẹ́rin pa wọn o èmì àtàwọn kan wà nù pálásì wọn orí àtàújà wọn ní tàfíìbù kòrán nínú pálásì wọn wọn nílé kíwú tí wọ́n ti ń ha kòrán ní bẹ́ pẹ̀lú dr ibrahim abdulbaki rahimahullahu ta'ala àwọn gan wọn dá halkọ̀ yẹn lẹ́ àwá wà pẹ̀lú láti pé kí wọ́n fi tún encourage ọba pàna ẹjẹ́ káwọn ọmọ tí ẹ ti ẹ̀gbà láyé kún ọmọ hakùrá ní kí wọ́n wà káwọn náà kéwú fún yí practically ń tọ́ ṣẹlẹ̀ ní o àwọn ọmọ bí mẹ́ta bí mẹ́rin sáwà ka kùrán bàbá ìsá dákẹ́ kí ni kọ́mẹ̀ntì wọn lẹ́yìn ìgbà tí àwọn ọmọ ìka kùrán tán wọ́n àwárí pé wọ́n ń pe àwọn ẹmẹ̀wà wọn gbàtà ọmọ yìí ń ké kùrán lọ létà ní wọ́n wá rè vèlì ìtàwọn discourse pẹ̀lú wọn pé àwọn ń bí wọ́n pé síkè sọmọ because ó gbá àwọn ọmọ yìí náà ọmọ nílé ọba ni wọ́n <laughs> àwọn gúnra wọ́n ń kọ̀nfẹ́sì pé ọmọ àbúrò mi lè léyìn <laughs> mo tún wá ń bèèrè pé sí ọmọ ọ nítorí pé tí mi rí àwọn ọmọ ìtẹ́ bá rí kọ́ọ̀dù ohun wọn tẹ́wà ń plé rẹ̀ fún mi kò sí tẹ́ fẹ́ fi sọ fún mi pé ọmọ òṣogbo ní lè ń kakùrá yìí tẹ́ gbà tẹ́rí pé kò sí rọ́kàn bì kan ní ọba máa rẹ̀ lókún tọ́lọ̀ bá mọ̀ pa ní ilé ké bí ti lárúbáwá ni kò ní pé ká sí kíní kò ní pé ká ké tọ́lọ̀wọ̀n ò sì sọ kalẹ̀ bẹ́ẹ̀ àbúrò ilé ìta ma tanra wa kọ̀dá wà láẹjá pàtí deliberately àwọn èèyàn ó pé fátí àtàfẹ́ ké lónìí fátí àtàwọn àgbàlagbà níjẹ́ <laughs> àbí fátí ọlọ́bẹ̀ yọ kọ̀dá wà láì kọ̀dá because it is as gbígbà tá ń pé ẹ̀ẹ̀mejì lọ́lọ́n sọ fátí àkalẹ̀ muhammad sallallahu alaihi wasallam ọwá sọ kan tí a máa ké bó ti wù and ẹmẹ́jà tanra wa àwọn bàbá tà ń wọn ni wọ́n ke olúwa mọ̀ wọn ó sì bà wá náà tọ́bá ipé bí tí ma dé ń gbà wọn nù táwọn orí èèyàn sọ fún wọn pé a báyìí ni a pè bọ́ọ̀dì pàlá ìwọ̀n ò ní ṣòro lọ́dọ̀ pé pé fún mi pé mo ké tọba rúrú ẹjọ́ báhùn ní pé wọ́n sọ fún mi pé bá nẹ́bì ti ké ní o sọ̀lọ́lọ́sọ̀lọ́ àmọ́ èyí tí wọ́n láwọn àgbàlagbà ké lèmí mú kéèyàn náà jọ́jì ààrẹ ibi tí ọba tọ́ sí torí náà ẹ̀dàkùn ibi tàà ti yà lọ bẹ́ẹ̀lẹ̀ ní látara wọn tó ra àwọn òní rí pé in tí ó jíṣẹ́ yìí ń se yìí àbí ń tá ní kókó ń bẹ̀ tí ó se ẹ̀yìn náà ma gbọ́pà nẹ́bí ìparọ́ kí ló dé tí rọ́ táwà find it difficult láti fi rọ́lẹ̀ tọ́wà ipá nẹ́bí ẹsẹ́ èèyàn ní nísàlẹ̀ mọ́gbà èèyàn kan bẹ láyé jí ò ní parọ́ ànẹ́bí ẹsẹ́ zìná ànẹ́bí ẹjàmbáyàn difficult fún mùsùlùmí lónìí láti pa gbogbo ànẹ́bí ẹbí tí mọ́ sọ lánàá àbíjẹta èése tó ipé lónìí àwọn náwọ́ sáwọn kọ̀ọ̀kan ní pé àwọn tí <laughs> àwọn ìwọ̀n èkó jẹ́ o àjẹ́gbẹ́ gbogbo àwátákù rọ̀súlán menhom olúwa ni anẹ́bì ibrahim belon pé wọ́lọ́n bá ń gbé òjíṣẹ́ dìde kọjẹ́ láti ara wọn as one of them ibi a mọ́ ẹgbà tí wọ́n bí a mọ́ bàbá rẹ̀ a mọ́ ya rẹ̀ àmọ́bí tí wọ́n ti yàtọ̀ ibẹ̀yẹn gan làwò tí wá gbà pé wọ́n yàtọ̀ yóò ha ìlàyẹ̀ òun ni ká mọ̀ wà challenge wọn ká mọ̀ mọ̀ bá wọn dúráìtì pé the only access sọ́lọ́un àwọn nìkan ni ọ̀nà kan tẹ́yàn fi lè mọ́ kíni kí ọlọ́run fẹ́ àti kíni ọ̀fẹ́ òun làwọn ànẹ́bí ọlọ́run kò gbọ́dọ̀ sọ́nà mi Rasulan mẹ́nuhun olúwa bá mi gbé dìde òjíṣẹ́ kan nínú wa níbi iná ká tó kò lórí láwùdó rọ̀súlù yìí anábi kìlọ̀ fún wa sọ̀lọ̀lọ̀sọ̀lọ̀ kí ló lúwá pé àwọn anábi ọlọ́run hmm? kí ló pè wọ́n rọ̀súlù kí ni tó máa rọ̀súlù òjíṣẹ́ àwàlà àtún kápẹ́lẹ́ ọba àwà ń bẹ́ àmọ́túnmẹ́ náà ni ìránṣẹ́ àbí bí àwọn a àwọn tẹ̀ sọ lọ́nà tí ó fi yé wa wọ́n ní kíní messenger nítorí wá sáwọn annabi ọlọ́run àtànnabi wa náà muhammad sallallahu ẹ̀rí ibi táwà gbédé lónìí ta sọ ànẹ́bì di ọ̀tún ọlọ́run àbí igbákejì ọlọ́run nínú ọ̀rọ̀ wa kọ́dẹ̀ àṣájú ẹ̀dá ní òkùnkú yọ́kù dá sí gbogboro àwọn nǹkan wọ̀nyí annabi kíwà ń lọ rẹ̀ o sallallahu ala'uwa annabi ni látàtàrú ní kama àtọ̀rọ̀tún na sọ́rọ̀ aisabina maryam inna ma ana abdullahi wa rasuluhu fakulu abdullahi wa rasuluhu alimamu ahmed nínú musnadu rẹ̀ ló ti gba hadithi wa bẹ́ pé annabinu ẹmọ́ pọn mi bóró gẹ́gẹ́ báwọn wo báwọn na sọ́rá tọ́ sáájú bí wọ́n ti bẹ̀rẹ̀ nánu tí wọ́n fi sọ annabi ọlọ́run annabi isa aléhì sọ́látù wasalam tí wọ́n fi sọ ọdọmọ ọlọ́run abóhun gan ní ọlọ́run annabi ni èmi o inna ma ana abdullahi ọ̀rọ̀sù ẹ̀rù ọlọ́run ni mi lákọ̀ọ́kọ́ wọ̀rọ̀ sóòlùhú ìránṣẹ́ rẹ̀ sí ní mí iṣẹ́ tó bá rán nìkan lè mẹ́ ọ̀jẹ́ anábi tó wá fi kún pé fàkúùlù ẹ̀yìn náà sì sọ pé abdullahi wọ̀rọ̀ sóòlù ọ̀dá púpọ̀ ká nífẹ́ anẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn òjíṣẹ́ àmọ́fẹ́ tó bá ti kọjá lànà nǹkan kí nǹkan ni gbogbo òfẹ́ tí èyàn bá ti bá débi pé ìmọ̀ àbí generally gbogbo ìgbà tí ń bá ti ń mọ́ ẹ̀tọ́ ọlọ́run tí ń gbé fún ta ní kọ́dà tí ń gbé fà nẹ́bí sallallahu alaihi wasallam ó ti takò ànẹ́bí ara ẹ̀tọ́ ọlọ́run tẹ́yàn gbọdọ̀ gbé fẹ́ muhammad sallallahu alaihi wasallam òun ni kẹ́yìn ó pé yá ẹmọ tó máa yá òun ni pé mo fẹ́ pe ẹni tí ó jù mí lọ́wọ́ tí ó yọ mí nínú ṣòro kò sí nǹkan mí tó gbọdọ̀ wá lẹ́yìn rẹ̀ ju allah àbọ́kan náà àwọn ọkọ̀ ọlọ́run lọ ara wọn ti ń pé yá muhammad lónìí kọ́dẹ̀ lómi inú ringin tó ní ẹ̀yìn bẹ̀m̀bẹ̀ kìí se gbogbo tán bá ti ń sọ lárúbáwá ní iṣẹ́ àlìjánà o mo ti gbọ́ ni nínú ringin tó ní lómi àwọn ṣíà wọ́n pè yá ali ya fatima ya hussein ẹlòmí sì tún ká ń pín orùpọ̀ ohun tó ń sin lọ́hun in fi ń se ringington in fi ṣíríkù se ringington ibi annabi làwọn kan ti bẹ̀rẹ̀ wọ́n ti padà kọjá àlà ya aliyu ya fatima ya hussein gbogbo ilé ọlọ́wọ̀n ọgbà àwọn tí ó sì se yíò lọ́dọ̀ wá ń bí iná ya ṣeéwù ya kìnníkan gbogbo ẹ̀kọ́ tí ọlọ́run lọ́run o ẹ̀tọ́ ọlọ́run ni òun nìkan lọ́fẹ́ ká máa pè tọba ti dọ̀rọ̀ àdúrà kọ́dẹ̀ èyàn gbọ́dọ̀ pé annabuwa muhammad sallallahu alaihi wasallam ká sì sọ kó yé ẹni tí ọba fẹ́ràn annabi sallallahu alaihi wasallam olórí ibú ni torí tẹ́lómí òwú ogbélé ìtàwí nísìn ni pé àwọn saudi wọn fẹ́ràn annabi ẹni tí ọba fẹ́ràn annabi kìí se mùmìnì sallallahu alaihi wasallam but kí ni definition fẹ́ annabi sallallahu alaihi wasallam alkùránì tọ́ka wá sí kò lè kùntùn tó hìbú na lọ́ha fàtàbìrún ní yóò ìfẹ́ gidi nìyẹn ẹni tí èyàn bá fẹ́ràn kí ní ó se yọ tẹ̀lé tọ́ bá ní ojókó ojókó tọ́ bá ní kò dúó odò tọ́ bá ní ọmọ lọ ọba ní ọpadà ìfẹ́ gidi gbọdọ̀ mú wánu but kíyàn ma fi gbogbo ọjọ́ ayé rẹ̀ takwa nẹ́bí sọ̀lọ̀sọ̀lọ̀ ogun tàà nẹ́bí ní kíyàn ma ṣe ní ṣe gbogbo ètò ẹta nẹ́bí lẹ́yìn ó ṣe kò ṣe ọwá lòun lòun o ọlọ́nkọ́ mọ́sá sáàmà nẹ̀mí pẹ̀lú yíò torí na rọ̀súlán àwọn òjíṣẹ́ ọlọ́run ọ̀gá wa ni wọ́n o asáájú wa ni wọ́n o àmọ́ wọn ò súnmọ́ lọ́run bẹ̀lẹ̀ wọn o to ọlọ́run ẹ̀sìn mẹ́jà wa náà gbé wọn kọjá ibi tí olúwa gbé wọn kà ká sọ̀rọ̀ ká yàn kọba àyè rọ̀pọ̀lọpọ̀ ní ń se nǹkan tí yóò kó bá lọ́dọ̀ ọlọ́run yọ́dẹ̀ máa rò pé tí ó mú rí ọ̀nà ọlọ́run ni ọgbẹ̀n tó ní búrídà lé tí ń sin ké búrídà dì sí ó lè mú ìyàwó because àwọn kankan bẹ táwọn alfáà ní bẹ nù búrídà yìí tí ó dáa èyí fún yí ní two or three examples kí wọ́n náà gbọ́ ìbẹ̀ nù búrídà pé ara àìgbé ànẹ́bì sí ipò tí olùwọ̀bá gbé sí ó sì ti tó ànẹ́bì ló ti tóun sallallahu alaihi wasallam ó ní látọ̀tọ̀rú ní kẹmẹ́ àtọ̀rọ̀tì nasọ́rọ̀ àìsàbìnà mọ̀rẹ̀ ẹmọ́ pọ̀ mi bóró ara àpán bóró ni pé wa inna min júdíka dúníà wọ́dọ̀rọ́ta ha wa min olómika ilmù lauhi wal kọlami maula ya sọ́lili wasari hmm. náà mala abdullahi já túyùn náà ọka mọ́lábìlá ìlà because ẹlòmí yóò tún mọ́ rò pé iṣẹ́ orí ní gbé à ń se búrídà lọ́wọ́ ni a yí ànábi mọ́díò bẹ́ẹ̀ tí èyàn ń wí àfitọ́lọ̀n bá kan sàánú yàn pé eléyìí kan implication ti kó ní وإن من جودك الدنيا وضرتها من هنا للتبعيض يا باتي شالايلانا من التبعيضية díẹ̀ nínú ọrẹ tí wà nẹ́bí tọ́tawa <laughs> díẹ̀ àdúníà òní gbogbo ayé wọ́dọ̀ rọ́ta ha àtòrógún ayé kí lórógún ayé alkiyama kí ló kù fọ́lọ́mọ́ ìwọ́tọ̀ ń pá láyé lọ́rùn tí wọ́n náà wí náà nù aláyé lọ́run annabi ọ̀láyé kọ́ lọ́run sallallahu alaihi wasallam ọlọ́run ló ní ayé àti kíní àtọ̀run wà iná mẹ́jọ́dé ka dúníyà wọ́dọ̀ rọ́ta díẹ̀ nù tí wà annabi fi tàwà lọ́rẹ̀ ó ní kíní ayé àti wà mẹ́nà olómíkà díẹ̀ nù mẹ́rẹ́ ilmù lọ́wọ́hí wàlkọ́lá gbogbo ma lóhìl màfúdé àti ma kọ́lámẹ̀ díẹ̀ nù mẹ́wàá annabi ni mada bákiyà lillah Hmm? kí lọ sẹ́kù fọ́lọ́n hmm. àbẹ́ omi tó tún ní uh, ya akara malhalki malli man alúzù bí i síwáka inda hudusil hadithil amami burida náà ni o <laughs> ya akara malhalki wọ́tọ́ lápínlẹ́jù nú ẹ̀dà ọlọ́run èyí wọ́n tí burú annabi ni akara malhalki man li man li man alúdù bí man nínú usulul fikri nínú sharia min síyagí al'umum min síyagí inú àwọn ìta ma ń lò láti generalize nǹkan ni ta ní yọ ẹnìkan kalẹ̀ òun ní kíni man man li tatún ni tatún ló ń tọ̀hún man alúdù bí i tí ń sálọ̀ wa nabi ẹ̀ndà huduth al-hadith nígbà táwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá tó bá ṣẹlẹ̀ ẹ̀rákùn kí ló kù tẹ́yìn ó wí fọ́lọ́un má tí a bá ní òun fẹ́ràn nẹ́bí òun fẹ́ràn nẹ́bí ó ti fẹ́ jù ní bá ń wúrọ àwọn kàbáyì málàbdìlá ìjádà ló bá wọn <laughs> ẹmọ́jẹ kéyàn o especially ṣẹ́rí tí yẹn bá ẹni tí ọ̀bá kú lóhun fẹ́ ṣe tọ́lọ́hun tọ́rọ rẹ̀ wá já síná sẹ́mọ̀ pé kò ní bá lógìgì àbí bọ̀tẹ́ni tí ń rò pé iṣẹ́ àlìjẹ́ náà ní <laughs> tọ́wá yíwọ́ ọlọ́nkọ́sọ wa ń bẹ̀ ibrahim bó ṣe tọrọ rọ̀súlán òjíṣẹ́ ni ó se wọ́n o igbákejì o rọ̀súlán mẹ́nuhun olúwarán wọn sẹ́ ẹnu yíò náà ni ká fi họ́nà wọn ó ti tó kí láà fi họ́nà wọn ni pé àwọ ọmọ ọlọ́run lọ́nà mí o ẹ̀yìn lọ́lọ́run rán o tẹ̀bá ní ọlọ́run ní funfun ní òfunfun náà nù tẹ̀bá ní ọlọ́run ní dúdú ni àwọ gbọ́dọ̀ tún máa pé à kí ló dé tó fi funfun that's the only way tẹ́yàn fi họ́nà àwọn ànábì ọlọ́run yóò há ìlàyé èyí ò gan làwọ̀ ọ̀gbà lónìí in tí ọ̀yá fi họ́nà wọn òun làwà fi họ́nà wọn ògbón tí wọn ò pèrà wọn òun là ń pè wọn ọlọ́nkọ́ sàmànáwà o annabi ibrahim ní olúwàbá mi gbé dìde nínú wọn rọ̀súlán mẹ́nuwọn yẹtlu àlẹ́yìn àyà àtíkà kí ló àwọn áyà àwọ̀ ọlọ́run yọ ma ké fún wọn wọ́n yóò alímù hún alkitab yọ ma kọ́ wọn yóò alímù bí ẹti mú ma alímù nánu ẹni tí ń kọ́ yàn kéwú yọ ma ṣe gíní yọ ma kọ́ wọn ní tíra ọlọ́un wọ́n hikma àti hikma ọgbọ́n níbi àwọn alfọ́ onítẹ̀fsíru ní alkitabu huwa kitabu lọ ọ̀nà alkùránil kẹrì wọ́n hikmatu hiyar sunnah annabi ọmọ kọwa bí ó ti ma kọwa ní alkùránì alkarim bẹ́ẹ̀ ni ọmọ fi kíni ìlànà rẹ̀ tí ó tako alkùránì ta ń pè ní súnnà náà kọwa ibi ni ayayà tó mí òun ni àdánwò kún ayé nísìnyí kọ́lọ̀nkọ́ ṣọ́ àwọn bí gbogbo ẹni látàrí pé mo ti sọ àwọn èèyàn rò pé tọ́lọ́n làwọn ń se wọ́n ti wà derailed wọ́n ti kó ní ojú ọ̀nà tọ́lọ̀ sẹ́mù pàwọn kan bẹ lónìí tán ń pèrà wọn ní alkùrániyún alkùrániyún wọ́n ti dé nigeria ń bí iná pakistan ni wọ́n ti bẹ̀rẹ̀ sẹ́mù pé nǹkan bú e pé ẹ̀ẹ́ kí ni tó máa kùrániyún bó wọ́n ń thank you sangiliti kùránì sangiliti ni ìyẹn nípa wọ̀ fẹ́ gbọ́n lẹ́yìn gini lẹ́yìn al-qur'an al-karim kalimatu haqqin orida bí al-batul ọ̀rọ̀ tí ó dùn lẹ́nu tó sì pé tí ó sì dáa ni wọ́n wí kíyàn sọ pé kùránì nìkan la fẹ́ ṣẹ́mọ̀ pé yíò ní ah, àwọn ilé ìmọ̀yí ṣe kùránì àwọn kan bẹ̀ láyé lónìí nísìn musulmi náà wọ́n ń pera wọn o kòrániyún kòrániyún <laughs> oní kòrání kòrání nìkan ni ẹnìkan mọ́ sọ fún apá nẹ́bí tún wí nǹkan kan mọ́ ìpìlẹ̀ wọn bọ́ fẹ́ gbé wọn ò ló kọ wọn ò lẹ́gbẹ́ much ta bá wọnú history islam ìpìlẹ̀ wọn ti pẹ́ láyé omar bin abdulaziz rahimahullahu ta'ala omar bin abdulaziz wọn láwọn kan yarhamukallah àwọn kan àwọn òpèrà wọn kòràníyùn àmá ìròrí wọn jọta àwọn kòràníyùn tó dé láìpẹ́ iná àwọn náà ní kí ló dé kòrání nìkan ti tó ẹ̀wọ́ ní hadassah náà ẹnìkan tó má dìí fìwá ẹnìkan tó ń gbà dìí fìwá ẹlòmínà lónìí ni pé èèyàn ma ṣọ̀ta ẹlòmí ẹnu ìbínú pé àwọn onímọ̀ ń gba àdírí àwọn súnlẹ̀ ìbábá sì wí wọ́n lọ́kàn bọ̀ ayé fún wọ́n lọ́nà ń kórìra àdírí <laughs> nítorí yóò pé ẹmọ́ wí àdírí kankan yàyìn kọ́lá bí òpé rẹ̀ ní kóra nìyún ìròrí kan náà ni but láyé umar bin abdulaziz wọ́n láwọn kan náà dìde bẹ́ẹ̀ pé kòránì nìkan ni ó ń ta ma fi kìtàbí láì ó ti tó wa ọmọrù ẹwà wọn tí ọmọrù ṣe fún wọn wọn ni ọmọrù wá ní kún ọlọ pè wọn wá ńgbà wọn déwájú rẹ̀ ẹwọ hekima o èyàn ma ní hekima bí ọba se dáwà yẹ́ mo sì sọ fún injo ní pé mo ní wọ́n bí àwọn méjì ní bèèrè kan ṣe rántí àbí ma hukumu ṣe bí ma hukumu tàríkì sọ́lát ìṣẹ́bí ok i don't know ya kìí ṣe bí ọ̀kẹ́ ẹjẹ́ ń wí fáyín náà bí wọ́n bí ẹnìkan pé kí ní ìdájọ́ ẹn tó fi rún lẹ̀ tí ó kí ma hukumu tàríkì sọ́lát wọ́n á bí àwọn èèyàn méjì ìdáhùn méjì wọn mú wa kò sì sí ìtọ́rọ̀ǹgì inú méjèèjì bọ̀tọ̀ kan wúlòjọ̀ kan lọ ma hukumu tàríkì sọ́lát bá bí wọn náà nísìn kí ní ìdájọ́ ẹn tó fi rún lẹ̀ tí ó kí hmm? káfíà àbí afá abdullahi ni káfir bẹ́ẹ̀ ni huwa káfir huwa káfir mo ní kò sí ìtọ́rọ̀ǹgì ń bẹ̀ kò sí ánsà tọ́rọ̀ǹgì ń bẹ̀ ẹn tó bá lóhun ò ní kírun àmọ́ musulmi lóhun àmọ́rùn yí ẹ̀wọ̀n ọ̀kan lé kí ní wọ́n ẹyọ ti rún kó ń bẹ̀ ẹ sọ fún pé kéfèrí ni annabi lọ sọ bẹ́ àwò lè tú ọkàn rẹ̀ wò ká mọ̀ bọ́yá ìmáni rẹ̀ dó àbí òdó àfitọ́ bá tó sọ jáde láàmà o lè máa lọ jí omi múnú yàrá rẹ̀ máa jẹun o sì jáde onúnu ọpọ́ ń gbáwẹ̀ àwò lè mọ̀ yíò pọ̀ a gbọ́dọ̀ rí ọpọ́ ń kírùn gbogbo wọ́n bẹ́ iná homo sọ̀lá àtúwàmà tààrọ̀ káà fàkọ̀dá àyàfi fún ẹ̀yìn obìnrin àwọn obìnrin nìkan lolúwa gbà láyé pé ẹmà kẹwọn ìrùlé kọ́dọ̀ olúwa ló ní láádájú ẹ̀rùn tẹ́ bá wá kí mọ́ṣálásí lọ bọ̀táwọn obìnrin bá láwọn fẹ́ lọ ẹnu àṣẹ tí àwọ ọkùnrin ni pé látẹ́mìnà òun ìmá àlọ́hí masáàjì ní òun sáfẹ́ lọ ní amákọ̀ lànẹ́bì torí gbogbo ọ̀rọ̀ annabi ẹ ma ka ẹ ma underline rẹ̀ ni o ẹ ma ka between the lines annabi ni ìmá àwọn tani àwọn ẹrú ọlọ́run lóbìnrin ẹmá kọ̀ fún wọn pé kí wọ́n lọ masájídà lọ masalasi ọlọ́run ṣe obìnrin tí wọ́n lọ masalasi tó tọ́ ètè tó fi lọ́fíndà sára tí ọwọ́ bóńfò tí tó ṣe gbárálẹ̀ sí ìmá àláyùn ẹrú ọlọ́run lélẹ́yìn ẹkọ̀ fílẹ̀ yìí pé jáde yàn má wà mọ́sálásí ti wá annabin latamna'u ìmá allahi masajidam ẹni ọba obìnrin tó rìnrìn kíni ẹ̀rù ọlọ́n ẹmọ́kọ̀ fún wọn pé kí wọ́n wá mọ́sálásí àmẹ́ ẹjẹ́ kí wọ́n mọ̀ pé ìrùn wọn o nínú ilé ọkọ̀ wọn o oníládájú ti mọ́sálásí lọ lórí ọ̀kẹ̀ uh, uh, náà ọ̀rọ̀ masala hukumu tàríkì salat torí náà tó bá fi rúnlẹ̀ tí ó kí kẹfẹ́ rí ni but wọ́n bí i ẹlòmí tó ní hikima ilimu pẹ̀lú gini pẹ̀lú hikima pé ma hukumu tàríkì salat kí ni dájọ́ ẹni tí ọkẹ̀ mo jẹ́rájí ìbàdán mo jíwí ma hukumu tàríkì salat kí ni ìdájọ́ ẹni tó fi rún lẹ̀ tí ó òun ní kí ni hukumuhu an ta'khudhahu ila al-masjid <laughs> hukumuhu an ta'khudhahu ila al-masjid ẹ̀yìn tẹ́ ti mọ̀ tó mọ̀ rẹ̀ lẹ́rẹ̀rìn ọ̀yẹ̀ ká tú wá tó kù náà ìdájọ́ rẹ̀ ni pé ṣe bí ó ti lọ mọ́sálásí ṣe bí ó ti ṣe gíní bí ó ti lọ mọ́sálásí hekima pọ̀ mẹ́ tó bá ìpé fatiwa bó lè dàrú kọ́ dàrú kọ̀sẹ́ tí ò lè ṣe irú kíni ìdájọ́ kíní kèfèrí ni kíni ìdájọ́ kíní ọmọ náà ni ọrọ̀rùn fẹ́nibọ́dì alìmáàmù sofianu ló ti wí látayé rẹ̀ nínú àwọn tàbí imáàmù sofianu ní iná malfikhu roxotun fiddin amatashaddudu fayuhsinuhu kullu ahad inna malfikhu roxotun fiddin amma tàṣẹ́dúdú fa sínú hú kúlò àrọ́bà ipé kákan jùlẹ̀ ni kò ní ìdígẹ́yìn òkè tọ́pọ̀ pé kákan jùlẹ̀ pé eh, ìdájọ́ rẹ̀ nù wọ́lọ́mọ́ bó ti but àwọn àfá àti hekima kún ti wọn ni pe. Kini ni ọ fẹ́ mú lọ bí ẹjá wọ jáde kó mẹ́ òun objective ti wọn èsì pé kákan jù fàtíwá kalẹ̀ ọ̀nà ẹnìkan fi ní ìdájọ́ ẹni tí ò kẹfẹ̀rí ni ṣẹ́mọ̀ pé ìtúnmẹ́ ẹni pé mi ò kí àmá bó lè wọ́wọ́ná gbogbo ọ̀rán rẹ̀ ọba àwọ̀ná gan kí lọ́kàn tèmímẹ́ bọ̀tí lè yìí ní àà ah, ó ti lọ náà àmẹ́ ẹsẹ gíní ẹfà jáde wà bó ṣe masalasi ìyàtọ̀ láàrin dáyí àtẹni tí kan sọ̀rọ̀ nù ẹ̀ntọ́ bá ipọ́ fẹ́ pé àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́n ó بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن ọ̀rọ̀ ṣíwárù lásọ débẹ̀ mo ti rántí mo fi mẹ́ṣàn rẹ̀ kí sọ ìfún wọn gbà ẹ̀ pé gbogbo èèyàn náà ló lè sọ̀rọ̀ kalẹ̀ pé bọ́bá lè bàjẹ́ kí kọ bàjẹ́ mẹ́yàn lè wọ́n náà o lè àṣọ pé ẹni tó fèrún lẹ̀ kèsèkèfèrí but wo èwo lọ dáa jù kí ni gẹ́ẹ̀nì rẹ̀ ń bí kó di kèbèrè ó sì gain a lot la an yá hadiyà allahu bí ka rọ́júlán khairu laka min humurin náà ìwọ̀kún ó gain a lot tọ bá ipé wọ́n ni ọfà padà síbi tí ti ń kírùn ọ̀sọ́ di musulmi padà torí náà ká máa àwọn iṣẹ́ táwọn annabi ọlọ́run tálọ̀gá wọn ọlọ́run ni ọmọrùwá ní kí gbé wo hekima ibi tí mo ti yà lọ́bẹ̀ ẹnu ọmọrù ní olórí orílẹ̀-èdè ọkápa kó pé ẹlọ wọn ẹkọ́kọ́ lọ tí wọ́n mẹ́lẹ́ná wọ́n dáradá wọn wọ́n wí bí i àbá jẹ wọ́n tán ẹsẹ̀ <laughs> ìwọ́ ló ń pé kùránì nìkan ni ọkápa kó se in tí ẹ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ma ju ọ̀rọ̀ lẹ̀ tí ò rí aláìsì ni pé ó dìgbàtẹ́ bá tó kó ideology kó ńlá pọ̀lọpọ̀lọ èèyàn bẹ́ẹ̀ nádọ̀ tún la mẹ́wàá bẹ́ẹ̀ fìyà jẹ́ ìfàtí ó tún máa pé bẹ̀bá jẹ wá yà nítorí tọ́lọ́ náà ó dùn máa <laughs> kìní yóò tún máa àbíkẹ́ tráìkẹ́ rìmúvù ìtí ń bí ìròrí yẹn kí wọ́n gbé alkùránì fún wọ́n gbé kọ́pí alkùnrin alìkẹ̀rí mú fẹ́ ní pé mọ́ fẹ́ ràn mí lọ́wọ́ kìíní kan yìí mo ti wá wá wá ń rí wọ́n wá ayà bí tí olúwa ti pa wá lásẹ̀ pé kákíá ilá araka mẹ́rin kásìkí alásárì raka mẹ́rin kásìkí magribi raka mẹ́ta kásìkí ìṣáì ní mọ́ríkébí ogbó wá sí ń kínú kí ń tẹ̀ wá lè fọwọ́ kan pé ibi tọ́lọ̀ ti wí ní Hmm, wọ́n sì lẹ́yìn mọ́ kùránì <laughs> ṣe ń pé ó ti finish rẹ̀ ah, kò sí mẹ́ ah, níbọ̀lọ́ wá <laughs> rákà mélòó ni wọ́n mọ́ kí ah, bẹ́ẹ̀ tí wíhun náà ni níbọ̀lọ́jọ́ á rí nínú súnnà ni so ojú á mọ̀ pọ́rọ̀ òpónú sẹ́n pé èyí wọn nídi ẹjọ́ lọ títí mọ́ àwọn alfa àwọn alfa súnà gidi wọ́n ma nírú quality bẹ́ báyá kí n tún sọ́tàn alimamu abu hanifa náà fún yí alimamu abu hanifa rahimahullah balaga alimama abu hanifa pé osman bin affan alkhalifa pé kọ́dá níbi tí ń bú dé ń sì ń gbégbà wà sí síta ń pẹ ẹ̀rùn eh, fún mọ́bí náà fà níwò yẹ̀wúdí ni iná lèláwà iná ilẹ̀ rọ̀jẹ̀un ẹni jẹ́ náà àwọn ṣíà tí wọ́n kórìra àwọn sọ̀hábí ànẹ́bí gbogbo ẹ̀yìn tí ẹ̀rin gbèrègbè alimama abu hanifa wa ni in ah, tó wí wọn ni tí ń wínú ní yahudi ni yahudi ni uthman ìmọ́mù àbú hanifa náà ọgbẹ́gbẹ́ kún náà gbé wà síta pé ìwó lò sí tó ń pé òsùmánù ní yẹ̀wúdí sẹ́mọ̀ pé ìwó lórí búlógù tó náà wí fún èyí wọn kèé se òsùlúgbò dáwà tó ní samara pé bẹba bú àwá náà bú yí alìmọ́mù àbú hanifa ní ọ̀dá ẹkà jú ilé rẹ̀ fún ó sì mọ́ ìmọ́mù àbú hanifa ìmọ́mù ti gbogbo èèyàn respect ìmọ́mù àbú hanifa wá lọ kanlẹ̀kún lè rẹ̀ mọ́mbil bá ta ní ìta ní ọ́fẹ́ wọlé ah, àwọn ọmọ rẹ̀ lọ pé ìmọ́mù ah, ah, ní wọ́n sáré sílẹ̀kùn fún wọn ìmọ́mù àbú hanifa wọlé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ya ẹjọ́kọ́ àwọn òní jòkó torí tó ń bá <laughs> wá ohun ọ ti sáré kọ̀mítì ààrẹ pé ìmọ́m ẹkú ló dìdí ilé yìí ẹ kí ló dé tẹ̀rẹ̀ ránṣẹ́ sí mi gbogbo tí ẹ bá fẹ́ <laughs> ẹbẹ̀rẹ̀ rẹ̀ yìí fún yìí kí ni kí lòun kí lòun jẹ́ lọ́dọ̀ọ̀rú yìí abu hanifa ni àkọ̀tẹ̀ wá lè ọ̀kan náà àwọn ọmọ rẹ̀ obìnrin ni ah, oh. <laughs> sí òun wọ́n ó gbé ìrúyìn lẹ́tùn a máa tọrọ ọmọbìnrin fún ẹnìkan ẹni tẹ́yìn bá sáà ti mọ̀ pé èyàn dáadáa ni àà wọn mọ̀ mọ̀ pé èyàn dáadáa tí ń bá mọ̀ pé èyàn dáadáa ni ẹni wá kọ́dá yùsọ́lẹ̀ lẹ́yìn wọ̀yẹ̀sọ́mù náhàrù tí arákùnrin ní wọ́n ní fún rẹ̀ náà ni wọ́n sọ pé hasbuki ya imam ó ti tó kò nídi kẹsẹsẹ mọ́ tí ẹ̀ wí gbogbo tẹ́ǹwì ẹni tẹ́yìn bá ti se tẹ́skíà tí ẹ̀yìn mọ́mọ́ àbọ́ hanifa bá fi pé èyàn dáadáa ni òun ti gbà pé èyàn dáadáa ni òun fọmọ òun fún ìmọ́mọ́ àbọ́ hanifa amókù kíní kan o illa annahu yahudi <laughs> illa annahu ẹnu kankan tọ́kàn kù náà ni pé yẹ̀wúdí ni pé yẹ̀wúdí ni àmọ́ o ìmọ̀ kírùn gbogbo ọ̀sán rẹ̀ ìmọ̀ ẹgbà rẹ̀ ọ̀hálù kùránì gbogbo ìmọ̀mù àdúgbò hanifa mọ̀ sọ qualities of man fún gbogbo qualities in Osman ní rọ́bí Allah ọ̀hánù kòránì bẹ wájú ẹ̀ báyìí tẹ́jẹta sí kòránì ti ń ké lọ ẹlẹ́sìn ọlọ́run ni alkhalifatul rashid othman bin affan gbogbo tí imamu abu hanifa ń wúyẹn ta ní rí fàásí othman ní rí fàásí pé ìwò òpónú yìí tó ń pe <laughs> odidi othman ní yahudi pé ìmá kírun ìmá se báyìí kódò olójútì kódò ìmá tọrẹ ìmá se àmá ilá annahu yahudi ni <laughs> ojú arákùnrin bá yí padà ìyà imam ẹ̀yìn náà sì lè wá tọrọ ọmọ tèmi fún yahudi imam àbúwà nífà ní kí ló burú mẹ́ wọ́kọ̀dù záwọ́jà nàbí yóò sọ̀lọ̀lọ́hù aléhì wàsálàm ìbìnà tẹ́ihì lè that's that's the truth ọmọ bíbí inú ànẹ́bìsọ àṣọ́là méjì ànẹ́bì fi fún ọfún ben afan kọ̀ fẹ́ wọn pọ̀ lẹ́ẹ̀kan náà ìwọ ni o èyàn gbọ́dọ̀ fi ọmọ ìyá àbọ́mọ bàbá kan náà níyàwó lẹ́ẹ̀kan náà bọ̀ tí bí tánẹ́bì bàbàrà tó fẹ́ràn fún máa torí pé èyàn gidi pàtàkì ní dé ó fún ọlọ́mọ alákọ̀ọ́kọ́ nú àwọn ọmọbìnrin ànẹ́bìsọ àṣọ́là ọlọ́ndẹ̀ ní kí kádàrà ọlọ́run ọmọ ikú ìyàwó fún máa nù tọ́jọ́ mà lẹ́bì kú ó sì tún ọtún ní òun ó fún ọlábúrò rẹ̀ tó fẹ́ kọ́dà náà rí wáyà kan ilé iná tó kú àwọn ànẹ́bì gbogbo wọn náà kú lójú ayá ànẹ́bì àfi fátíma nìkan bẹ́ẹ̀ ṣe ma wọ́n nígbà tí ìyàwó kẹjì osman tún kú ànẹ́bì ní ya osman lau anna lana thalitha la àtọ̀ iná bọ́bá ipa tún ní mí ní àbá tún fún ọ àbúhà nípa ni kí ló dé jíwò lè yàúdí tí ń kírùn tí ń gbáwẹ̀ tí ń kí <laughs> kùránì anẹ́bí sí fúnrú yàúdí bẹ́ méjì arákùnrin wọn lọ ara rẹ̀ wá balẹ̀ ọwá ní astagfirullah ohun túbá ohun ti gbọ́n tó wí ohun sì ní ṣe bẹ́ẹ̀ ma sẹ́mọ̀ pé yíò ó remove it completely kó nílà káì rẹ̀ nú ó sì wà convinced gbogbo àwọn tá a bá fẹ́ mọ́ pẹ̀ àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́n priority wa nù no not pe kin kan soro kale o le daru kọ daru mi le wona kin wo wona ko ko o gain anytin from dat uh olon ko ma sha sama da wa o uh torina wa yu'allimuhum alkitaba wal hikma ani eyan eyan o keyan ma me ba je qur'an ni sangiliti yo sonu aha on ni hikma ti o ma ru lo pe yo bi olon ti àìlà araka mẹ́rin wá àfóhun kùrá ní sangiliti níbòlọ́lọ́n ti sọ yẹ zakatọ́ yọ olúwásọ alkùránì karim kalẹ̀ kí súnà ọmọ wá ṣe kíní kọmọ wá fọ́ sí wẹ́wẹ́ because annabi ni wọ́n ń pùtì gbogbo òfin ọlọ́run into practice in ti ń jẹ́ súnà ní kíní practices annabi sọ̀lọ̀ pé bá annabi àkímù sọ̀látà tọ́lọ́ wí o bóòlọ́lọ́n ti fẹ́ báyìlá nàbìkì sọlú kàmàrọ̀ àìtùmú ní òsọ̀lù kíyàn wá pún ọ̀ nídi súnà wọn sẹ́n pé islamu kí islamu ni ọ ma se torí náà olúwa akọ́dà nàbí ibrahim belọ́un rẹ̀ pé wàyọ̀ àwọn alfa ni wọ́n jogun ta ni wọ́n jogun annabi wá fi kún àwẹ́ kí àdíthì ń débẹ̀ annabi sọ́sún bí àdíthì kan iná ni o wàl'ambiya lam yi warre su dinaran wala dirhama ẹ̀mẹ́ sábàrí káwọn èèyàn àwọn alfáà ló jogun àwọn àdábí ọlọ́run àwọn àdábí ọlọ́run sì ní wọn ò fogún kankan lẹ̀ ní owó dínárì àbówó dirham kí lọ wá jogun wà ìdàmà wárọ̀fẹ́lẹ̀ ìlmà wà ìdàmà ìmá kí lọ́lọ́run fẹ́ kí sí lànàbí fẹ́ òun lógún tí tí ọlá púpọ̀ ni ìpé inú àwọn tó jogún àwọn ànábì ọlọ́run kọlọ́run kò ṣe bẹ́ẹ̀ fún gbogbo ẹn tó bá fẹ́ bẹ́ẹ̀ èmi fẹ́ bẹ́ẹ̀ ọgbẹ̀n tó fẹ́ bẹ́ẹ̀ kọlọ́run ṣe bẹ́ẹ̀ fún náà but challenge ńláńlá ni in tí wọ́n láwọn ni in tí ànábì ọlọ́run ọmọ ṣe òun ni kíni òun lànábì ibrahim ti ń wí yìí kí lànábì ọlọ́run ọmọ ṣe yẹtulú mm, yẹtulú wàlìhíkìmata wáyù zaki èwo ni wọ́n sí ẹ̀rí pé mọ̀sánjò ní mọ̀ ní ọyẹ kárí define who is an alfa torí bẹ́yàn bá ní alfa lòun tó jẹ́ pòun lójúgán àwọn annabi ọlọ́run duties àwọn annabi ọlọ́run ni ẹ máa kọ́ àwọn èèyàn kéwú ẹ máa kí áyà ọlọ́run fún wa ẹ máa fi hikima súnnà kìtàbù wọ̀ súnnà ẹ máa fi tọ́ wọn sọ́nà kọ́rẹ̀ lómi ń jáfà kò se kọ́là lọ́wùrí ẹ̀yìn náà ma jí ń jáfà lára rẹ̀ àbí ẹ̀mọ̀ tí táwà ń pè pé àfà gan wọ́n tún ní àfà tó gbóná yìí <laughs> but tíyàn bá fẹ́ jáfà tí òun náà lè máa wípé mẹ́wàá rọ̀ sá kó béèrè pé làwọn ànẹ́bí ọlọ́run tóun jogun ẹ́ ìṣẹ́wò ni wọ́n ń se ayà iná tó kíyàn òfin ma ọlọ́run pé ànẹ́bí ibrahim ò pé ọlọ́run bá ń fún wọn láàrínẹ́bí ọlọ́run tí ọmọ kọlé fún wọn tí ọmọ <laughs> ramọ́tò fún wọn àbí tí ọmọ bá wọn se nǹkan náà yẹtuló àlẹ́yìn iṣẹ́ àfáànù unfortunately lónìí ara problem ta nílẹ̀ yóò bá tọ́lọ̀wọ̀n bá mú àfáà dúó ilẹ̀ yóò bá ń bẹ̀rún bí táa fà ti lè tètè takòtọ́lọ́n ní ti torí pé even kéèsẹ́ tó ti pẹ́ bẹ́mẹ̀ gẹ́rẹ́ ṣe kéré tó yìí at least a lè sọ bá ṣe báwọn alfa even ilẹ̀ yóò bá iná pípé in tí wọ́n bàbàrà lára wọn òun náà ni tọ́lọ́n ní wọn níyẹn ọgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àtẹ́ ń gbọ́ nílọrin bí ti ń bò mí kọ́lẹ̀ lómi ò ní kẹ̀kẹ́ kò ní gíní kò ní kẹ̀kẹ́ gbogbo àwọn tẹ́ gbọ́ tí wọ́n ló kọ yẹn nígbò sì dáyé kẹ̀kẹ́ ayé mọ́tò ẹlòmí náà mọ́tò ah, bẹ́yà but today tílẹ̀ yí value lára afá ọgbẹ́ jípù mẹ́ta wá àbí is very unfortunate kò sí bí àfá se lè mọ kéwú tó lónìí nìsìn tí ọlọ́run ọ̀bá sàánú rẹ̀ kọ́ lọ́nà jẹ ti ẹ̀ kó ní mọ́tò ti ẹ̀ tí kọ́lá àwọn ibi tó ẹ̀wọ̀n ó pè sí tí wọ́n mọ̀ pé òun ló ní mọ́ rẹ̀ wọn ní pè ìyàsíwà oyún lá máa pè sí àbí kí wọ́n pàá fà pẹ́ wá gífù lẹ́kṣọ́ kọ́ gùn ọ̀kadà lọ́bẹ̀ kò sí kọ́ i must tell you this nígbàtí mi wọ ilé ké ní mọ́hìdín èmi náà èmi sàgbàlagbà àwọn tó mọ̀ gbà tí mo wà mú ìdín wà bí kẹ̀kẹ́ ni mùdírù wá gùn sheikh abdullah jibril sahaba lónìí tẹ́ mọ̀ iná kẹ̀kẹ́ ní ọmọ agun gbà kọ́lá ń gbà mí tí kẹ̀kẹ́ wọn bá tún ní problem ó tún yàtọ̀ kan nú àwọn ọmọ ilé kéwú bọ̀ tí ń gbà àwọn ayé òwò yíhun lára wọn ọ̀tọ̀ ni tí ayé ń válù lára wọn bó làwá se wá tọ́nu ẹ̀ lónìí hmm? kọ́lá tí wọ́n bá gbọ́ pé popular in táwọn èèyàn popular sí náà ni pé olówó kọ̀ kọ̀bá sì mọ́ran mọ́ ń pè mẹ́títí àhà tí ọ̀bá ti ọ̀rọ̀ ẹ́kà dàbí ẹ̀rin ni o àwà ládálẹ̀ o kọ́dà àbáláyé ẹ̀yìn náà mọ́ bí mẹ́nà ti mọ̀ yẹn àwọn alfa inú àǹfà tí mi máa fi ṣe example ní sheik adam abdullahi lórí kọ̀sẹ́ tí ọmọ pé wọ́n èso lówó gbọ̀kí làwọn èèyàn value gbá oní mi kọ́dà bí olówó but lónìí pẹ́yàn bá ní rúmọ̀ tí wọ́n <laughs> tí ò ní kọ́dà wọn ní pè dá sọ́rọ̀ ọ̀hún náà wá ní side effect níbítà gbèdé yìí ó ní kíni side effect yẹ náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àfá náà wá abandon duty post wọn <laughs> ìpẹ̀ ẹ̀yìn sí báwọn ni àjọ lé ayé yìí ni <laughs> Se in tẹ́ mọ̀nú ẹ̀wà ni wọ́n mọ́mọ̀ wókù wọ́n mọ́mọ̀ gbé ọmọ èké wọn fi sógun torí wọ́n mọ̀ pé báwọn kéwùn tí bá se pé ẹn tí gbẹ̀rọ ọlọ́run bá ń bẹ lára ẹ̀ mọ̀ pé torí ibi tá ti fa problem síra wa lọ́rùn ilẹ̀ yóò bá pọ̀ ọ̀pọ̀lọpọ̀ táwà albarka ni táàwí pé kéwù rẹ̀ lálùbáríkà <laughs> àbí òní pé ó òun náà sì fẹ́ kí ẹ máa sọ pé kí òtòun náà ní but bó ti lè òkáyẹ́ ọbàjẹ́ tó ọlọ́run ní jáwọ́ ọbàjẹ́ o eléyè ṣe skills fún èyàn kẹ́yìn ó pé torí ọ̀nà tó máa nẹ́bí adama fi lè máa tán rẹ̀ tí ò ní mọ́nu pé gbogbo èyàn náà ní ṣe báyé ti kò sí yíò ní excuse lọ́dọ̀ ọlọ́run o kò síbì kan tọ́lọ́run ó ti pé máa lọ nítorí bá rí pé tí gbogbo èyàn ń se náà ni so òǹkàlùkù ni yọ àkáǹtì fún ṣẹ́ tiẹ̀ kọ́dá kìí sẹ́skìfì láyé ń bí náà lófin tọmà nẹ́bí adámà gan kíyàn jalè ní sí kí wọ́n gbà mú kọ́ wá pé ẹ̀bílámà iná jalè ẹ̀sì rí ohun mú wọn rí ohun múnù àmọ́wọ̀tẹ́ mú àbí ẹnìkan lọ kọ́ọ̀tù kó pé ẹni tí ń wó lọ́kànkan iná ọjalè ń jọkàn kí ló dé tí tó ẹgbẹ́ mìnìkẹlẹ́wàá kíyàn fi yẹn ṣe sampo alkiyama náà kò sí excuse ń bí pé gbogbo èèyàn náà ní ṣe ilé mi náà fi ṣe o wọn kálukú ni ọwà accountable fún ṣe ti ẹ̀ kọlọ̀ commercial samanawa o torí náà àwọn ṣe àwọn annabi ọlọ́run ní o ẹn tó bá dẹ̀ fẹ́ jẹ́ ẹn tó jogún àwọn òun láti rárá wa létí hùn máa lè hádà rọ̀súlì ya kúlò tọ̀ àwọn ya mú sí bá fà bá wá ní bísínẹ́sì tí ń se kéyàn mọ́ tún ma wá pé àá àá ya fà náà tó ní ṣọ́pù ní olúwa ní ǹkọ́dà nẹ́bí ọlọ́run lè ní ṣọ́pù wọ̀ ya mú sí phil aswak torí gbogbo ẹ̀lá ń source of income tèmi náà kọ́dẹ̀ lómi ó tún dá sí bá mi pé kíyàn ó kéwú tán kó tún máa lọ sí èyí ń náà kò rí bẹ́ o ọlọ́nkọ́ṣà manáwà o wọ́n yìí zaki him olúwalára ń tá annabi ọlọ́run tí ó gbé dìde annabi ibrahim tọ́lọ́run se ìkáyà ọ̀rọ̀ rẹ̀ pé ara tí mo fẹ́ kí ìwọ ọlọ́run jẹ́ ká annabi ọlọ́run yọ ma ṣe ni pé yìí zaki kọ́ ma ṣe kíni kọ́ ma fọ̀ wọ́n máa kọmọ fún ọmọ níbi ẹ̀gbin ẹ̀gbin táwà mọ̀ lẹ́gbin àtẹ̀gbin táà mọ̀ ní ẹ̀gbin gbogbo tó jẹ́gbin wáyò harry ma aléhìm alkhobais ọ̀lànàbí fi ń kílọ̀ fún mi pẹ̀lú rẹ̀ àífẹ́ ìgbin sára kírun àbí ma fi ṣe bádà àbí physical ẹ̀gbin material ẹ̀gbin àwọn ẹ̀gbin míì ń gbogbo ń tí olúwa bá lòun ọ̀fẹ́ ẹ̀gbin ni ìrọ jàmbá zìná gbogbo ohun tí ọba ti lọ́rọ̀ ọba ti gbà láyé ẹ̀gbin ni àwọn ànẹ́bí ọlọ́run wá láti wá ṣe kíní láti wá fọ ọmọ ànẹ́bí adama ma ń bẹ̀ kódẹ̀ lẹ́yìn nìkan kọ́ lẹ́yìn tí wọ́n bá ń fọ ara wa mọ́ wọ́n ma fọ dúkìá wa náà mọ́ òun lolúwa fi sọ́nú àyà míì pé hudmin amwalihim sọ́dà cotton tutahhiruhum wa tuzakkihim biha olúwa ni mú nú owó wọn gbà gbà nú owó wọn kí ni ọgbà fún kò fi fọ̀ wọn má wa tuzakkihim eléyìí ni ọ̀rọ̀ zaka fi ṣe pàtàkì ẹnìkan bèèrè lánàá pé bóyá kí n bá wọn sọ̀rọ̀ zaka àbí ọkẹ̀ ọkẹ̀ bóyá ká mẹ́nubà nísìn ọjọ́ ti lọ náà wọ́yùzàkíhìm ara tí a nábi ọlọ́run tí ó ma fọ̀ wá mọ́ ni nípa ọ̀rọ̀ kíni fi fọ owó wa mọ́ zaka ma ń fọ owó mọ́ ni gbogbo ẹni tó kírun tí ó yọ zaka kìí ṣe musulmi gidi o tó bá ń gbọ́ pé wọ́n ja ogun tí wọ́n ń pè ní harbo arida kíni tó ma harbo rida hmm? èbó lè yí tẹ́ ìsọ̀rọ̀ <laughs> wọ́n of apostasy àníkíni tó mẹ́ yóò bá àwọn tí wọ́n láwọn òsè islamu ma àwọn tí wọ́n láwọn òsè gíní ẹwà jẹ́ kí n bí irú islamu wọ́n láwọn òsè ma wọ́n kírùn wọ́n gbáwẹ́ àwọn tí àbúbákìrí jà lógún apostasy tẹ́ ń wíhun tá ń túnmọ̀ rẹ̀ sí pé àwọn tí wọ́n láwọn òsè islamu ma kí ni wọ́n láwọn òsè ma ní gbogbo orígun márààrùn islamu gbogbo ẹ̀wọ́n láwọn ma se the only thing tí wọ́n láwọn ò ní se mọ́ lẹ́yìn ànẹ́bì ní kíni zaka wọ́n láwọn ọ̀yọ́ zakama ànábí ọmọ gba wa abúbákiri náà tún adé yóò tún ma gbà kò sí tí ń jẹ́ bẹ́ in tí ó fa harbo rí dànù àjẹ́ pé yẹn lè torí àyọ zaka nìkan kọmọ́jẹ́ musulmi ìtúnmẹ́ inú ẹ̀wà mọ́yí abáníkáwà fi ẹ̀ lópin ìgbà tó bá ṣe wà láyé ẹ̀tọ́ ọ̀tọ́lọ́un ni tó gbọdọ̀ mọ́yọ bí ìrun bí àwẹ̀ bí hajji bẹ́ẹ̀ ni zakana rí ọlọ́run kò dẹ̀wà níwá lára kò pé kó lówó kéèkèé ọmọ yọ zaka ẹni tó ṣe pé owó tí ọkàn fi jẹun àbówó tí ó fi san skúfíìsì àwọn ọmọ rẹ̀ àbówó táwọn àtàwọn fámílì rẹ̀ ó fi jẹun tí wọ́n fi sanwó lé zaka irú àwọn yíò kọ́lọ ní wọ́n yọ zaka pọ̀tẹ́ni títí ẹ bá pọ̀ débì kan pé àà ìyọ ọyẹ báyìí ọlọ́run ò sì ní fámílì tábà pé àwọn èèyàn rẹ̀ náà ló tún fẹ́ ní a máa kó fún kódò o lè fún nù fámílì rẹ̀ náà kódò ń lọ dájú but exceptions tó wà ń bẹ̀ẹ̀sẹ̀ mọ́ ọgbọ̀dọ̀ yọ zaka fún ya rẹ̀ ọgbọ̀dọ̀ yọ zaka fún bàbá rẹ̀ ọgbọ̀dọ̀ yọ zaka fún ìyàwó rẹ̀ ọgbọ̀dọ̀ yọ zaka fún ọmọ rẹ̀ ọkùnrin àbóbìnrin gbogbo àwọn eléyìí ohun obligation ní fún ọ kọ wá tí wọ́n nà àmọ́ tó bá ti yẹ̀ lẹ́yìn àwọn eléyìí ohun kọ́dà bí yẹn ní brọ́dà ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ tó nídi owó tó rí pé ọkàn ìpé ọgbọ́dọ̀ gbẹ́tọ̀ tàwọn aláìní ń ta kọ̀ wá nítorí tó jẹ́gbọ́n ti àbábúrò rẹ̀ tó bá ipá láìní lòun náà bí àwọn tó wà ń tàlàwí o òun ní ọyẹ kó fún òun ní priority gba ìwọ̀gbà fi se ń tọ́lọ fẹ́ fi se bọ́bá jẹ́ ń kú yàn èyàn lè se bẹ́ẹ̀ bọ́ jẹ́ nù fámílì yàn ládùgbò yàn ọlọ́run ò pé kẹ́kọ́ wá ọlọ́run ní mẹ̀lẹ́bí ipò tí ó pé àwọn mẹ̀lẹ́bí òun ló ní ẹmọ́ kó fún but ọgbọ́dọ̀ yọ ẹ̀kejì tá fi mọ̀ pé ọlọ́run kọmọ́ sí èyàn lólórí burúkú ń pọ̀rọ̀ zakani mélòó lọ́lọ́ ní ọyọ we are still find it difficult láti rí pé kí lọ fẹ́ mọ́ àwọn èèyàn máa sá fún zaka mélòó lọ́lọ́ ní ayọ̀ bóyá ká bèèrè ń bí iná tó rẹ́lú mí fẹ́ pé gbó òun ni wọ́n ní kòhùn okó wáyí 2.5% that is dá gbogbo ohun tó níhun sí ọ̀nà mélòó ọ̀nà ọgọ́rùn-ún ìwọ ni ó kó 97. 5 Allahu Akbar Wa fún ọlọ́run ní 2.5 kọ́dá mọ́tún fún ọlọ́run báhùn náà fún mọ̀lẹ́bí rẹ̀ náà tí ò ní hmm? kí lọ to tó báhùn mo fi lẹ́ni tó bá ní wọn tó sí ẹlòmí ọgbọ́ báyìí ọgbọ́ rí wọ́n bá sọ́rọ̀ zàkálẹ̀ tí ẹlòmí ìgbà tó kè fẹ́ yà ní pé tẹbá sẹ́ sàárá ń jó ní sàárá ọ̀tọ̀ mọ̀sí example ẹni tí ràn yàn lọ tí ràn bí 100 èyàn lọ maka tí ó sì yọ zakari yóò jíyà lọ́dọ̀ ọlọ́run torí pé wọ́n rán ẹgbẹ̀rún èyàn maka bọ́bá wu ọlọ́run ó lè fún ládá but kọ̀rán kọ̀rán it's not kọ̀ jẹ́ obligation kíyàn ràn yàn maka but dandan ni kíyàn ó sí kíní kíyàn yọ so kíyàn bá wá yọ zaka ah, owó díẹ̀ kọ́ ni zaka ọ̀pọ̀lọpọ̀ ní ma béèrè but ìbéèrè pé ẹdákun kí ni ní sọ́bù kìí se question tíyàn lè ma fún yí ní a ready-made answer answer rẹ̀ lónìí ó lè yàtọ̀ fún answer rẹ̀ ní ọ̀la answer rẹ̀ ní ago márùn-ún ìrọ̀lẹ́ yìí ó lè yàtọ̀ fún answer rẹ̀ láago mẹ́fà rọ̀lẹ́ ẹlòmí ò jí gbọ́yé bẹ́ẹ̀ àmọ́sálásí mi ọwà kọ nìsọ́ọ̀bù tó jọdún kan wọn ní parẹ́ nìsọ́ọ̀bù zàkà ọdún yìí nì kò sí ti ń jẹ́ báhùn torí pé tí ń determine nìsọ́bù zaka òun ni price kíni gold price gold yóò sì stable ní gbogbo ayé ìṣẹ́jú kọ̀ọ̀kan wákàtí kọ̀ọ̀kan ní ń vary mọ́tẹ̀wà wùlẹ̀ nírẹ̀ lá bọ́bá ikó sóòsù ló ń bèèrè àbí ọba dìgbà tí zaka bá wówó tẹ ọwá bèèrè mọ́ ìgbé ìtún ti gbé fún ọlọ́ọ̀sẹ̀ kan sẹ́yìn àbọ́dún kan sẹ́yìn náà èyàn bèèrè pé kí ni price gold ní òní yìí anytime tó bá ti mọ price a gram of gold ọkà multiply rẹ̀ by kíní hmm? mo ti sọ several times in bí by kíní by 85 85 grams of gold òun ni sọ́ọ̀bù zaka lápẹjú ẹni ìmọye gramu ọba ìpé 20,000 ní gramu kan àjẹ́pẹ́ zaka ọjẹ́ 20,000 times 2 85 tọba jẹ́ 10,000 sàkọ́ jẹ́ 10,000 ní sọ́ọ̀bù tọba ti níye yẹn ní zakato owó rẹ̀ yàrí pé kèèso ó díẹ̀ so gbẹ̀n tọba wá nírò ilé ẹ̀yìn tí ẹ̀ẹ̀dẹ̀ zàkẹ́ èso owó nìkan ni zakawọ́ zakawọ́ nǹkan oko ẹ̀yìn tẹ́ ń se kíní ẹ̀yìn tẹ́ ń but kọ́dà náà àánú ọlọ́run náà àwọn oko ẹ̀ẹ̀kùnlé oko akàn ń dáko àwárí àpò mẹ́ta mẹ́rin bẹ́ ìsàkọ́wọ́ o yes uh, at least in tí ìsàkáwọ̀ ní nǹkan oko lẹ́yìn gbàtẹ́ bá kórè rẹ̀ bọ́yá gbàdó àbí rice àbí nǹkan kan ma súnmọ́ bí 600 báàgì rice tí tóbi yẹn how many kilograms 50 ajẹ́pọ̀ rí more than 10 ní nǹkan oko rẹ̀ kí tó kò tó ṣe gíní kò tó wọ̀ sẹ́rípọ́ lọ́run ṣe òsè ní rọrùn fún wa bẹ́yàn bá dẹ̀ yọ zaka tó wó ẹ̀kan lọ́dún ni but zaka tó kọ́ ẹ̀mẹ́ lónìí <laughs> ẹ̀mẹ́jì <laughs> ó dìpẹ́n lórí iye ìgbà tó bá ń harvest gbogbo ìgbà tí yẹn bá ń harvest nkókó tí ń kórè oko òun ni máa yọ kíní ni máa yọ zaka oko wáyù zakihim innaka antala azizu alhakim olúwàwọ́ ni ọba aziz ọba tó gbọngbọ́n ìtumọ̀ almighty náà alhakim ọba tí ó sì lọ́gbọ́n tó lóye mọ̀rọ̀ pé ọjọ́ ti lọ ẹlòmí ọ̀fẹ́ wọ ìtìkáfò rẹ̀ lónìí ibi ìlàdó fún tẹ̀fṣírò wà ní ọdún yìí ọlọ́nkọ̀ jẹ́ ká ju ọdún mi lọ inṣá allahu ta'ala ògbèrè tí a gbọ́ iná ọlọ́nkọjẹ́ wúlò fún wa kò jẹ́ ká gbọ́yé kí lílò rẹ̀ kọ́ wá rọ̀ wá lọ́rùn kọlọ́nkọ́ wá jẹ́ ká sórí rẹ̀ látàrí bẹ́ láyé ń bí a ti ní alkiyama